dùn bí ká mọ̀ ọ́ wé ká mọ̀ ọ́ wé kò dàbí kò yẹ ni èyí yẹ mí o bàbá ta ló sọ pé kò yẹ mí àwọn ọ̀dà bàbá ta ló sọ pé kò yẹ mí gbọ́ kí kẹ́kẹ́ pa kó pamọ́ wọn lẹ́nu ọ̀rọ̀ hunhunhun inú ẹlẹ́dẹ̀ lomi gbé tó bá ṣojú ló ń dùn wọ́n ká gba fún wọn ó yá ṣé torí mi lẹ ṣe gẹ́gẹ́lé skẹ́ ẹ̀hẹ́ torí yìí báyìí lórí ètò Miliki Express mo ṣe gẹ́gẹ́lé mo ṣe ṣàkọwá pé ó yá lẹ́nìí ah azin mo múra tán wá fún yín pé ó já ẹ̀yin tèmi ṣé ń fi ilẹ̀ ṣé ń gbádùn ẹ̀ ẹ ṣáà ti ṣe máa ń ṣe lórí ètò Miliki Express pé lórí ètò yìí ẹ máa láǹfààní láti gbádùn oríṣiríṣi orin tẹ máa ń gbọ́ àwọn orin tó wà in town back to back bákan náà ẹ tún máa ń gbádùn àwọn hey entertainment gist bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tí wọ́n báyìí kí n ṣe kí ni kí n gbẹ́nu sí bó ṣe ń happen bó ṣe ń trend lórí Instagram àti láàárín àwọn social àwọn celebrities wa ìyẹn àwọn ìlú mọ̀ọ́ká wa bákan rẹ̀ tí wọ́n fà láti gbádùn campus gist ìyẹn ohun tó ń lọ láàrin àwọn àwọn ọ̀dọ́ tó wà ní ilé ẹ̀kọ́ gíga ìyẹn campuses káàkiri bákan náà náà a máa sọ̀rọ̀ a máa gbàrà wà níyànjú ṣe yẹ ká máa gbégbé ayé wa àwọn ohun tí a rí pókun díẹ̀ ká tuntun yẹ ká ṣe kí ni ká yí padà nínú ayé wa gbogbo ẹ̀ pátápátá báyìí la máa ń ṣe kí ni la máa ń fún yín lórí ètò Miliki Express ẹ má wàá gbàgbé àǹfààní náà tún wà láti ṣe kí ni láti gbé àwọn ìlú mọ̀ọ́ká pápá jùlọ ẹ̀ tẹ́ bá wọ pé ah Bímbọ Ọmọlọ́run tí mò ń ta ẹ wá sórí ètò yìí láti ṣe kíni láti fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ kájọ ṣe kíni kájọ gbé ìyẹ̀wò síra wọn àwọn ohun tí ó yẹ ká máa ṣe àbí nípa yín àbí nípa ìlú mọ̀ọ́ká tàbá gbé wa látara bẹ́ẹ̀ mo fi kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express kẹ́ máa wá gbàgbé pé ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ni ó yẹ ká máa jó gbogbo àtúrí pé ọ̀rọ̀ wa ṣe kí ni ó tọ́pẹ́ Miliki Express ẹ̀yin tan ọmọ màá ẹ̀ ń wò mí ẹ̀ ń rí mi wò ẹ̀ ń rí mi gbọ́ ah mọ́mì dádì ẹ̀gbọ́n mi àbúrò mi ọpẹ́ báyìí ṣe kí ni ó tọ́ sí wa torí pé ọlọ́run ọba elédùnmarè òun ló dá wa sí ló jẹ́ ká wà láàyè a wà lálàáfíà ara torí ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ló ti nù àmọ́ ọlọ́run á fi ìfẹ́ ó fi dá wa sí ẹ wo kábíyèsí mi elédùnmarè dànsá kiri torí pé èmi ní gbogbo ọjọ́ ayé mi ni màmá dúpẹ́ fọlọ́run ọba pé ó dá mi sí ó jẹ́ kí n wà láàyè orúkọ mi ni Bímbọ́ Badmus màdí va ọmọ ẹ̀gbá líṣà àbí tí ń gbà rẹ̀ lójú bọ̀ agbóǹgbò àkàlàjà èkún mi ti ń kun mọ́ lọ́rùn kò wá sórí lẹ́nu nítorí pé mi máa sọ fún yín ẹ gbádùn mi lórí ètò yìí lákọ lábo bí ìlú àgẹ̀rẹ̀ ni ètò Miliki Express ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn àmọ́ ká tó wá kán sábà mi ètò ní pẹ́rẹ́wò ẹ ká lọ sí kílọ̀ nǹkan ṣe kí ni ká lọ dànsì ká lọ jó ká lọ Miliki ẹ ká ẹ wò lẹ́ẹ̀ni mo múra jọ torí pé ẹ ṣàgbọ́n yín ṣe gbọ́dì mi lẹ́ẹ̀ni ah mo wá láti gbádùn ara mi bákan náà ẹ̀yin náà máa ṣe kí ni ẹ̀yin náà máa gbádùn ara yín lórí ètò Miliki Express ó yá ká fi orin Davido tó feature Chris Brown ká fi kí ni ká fi ṣí ká fi ṣílẹ̀kùn ètè ó yá blow my mind tó sì ń tẹ̀síwájú. bless me before it gets too late. Ah! something must change bẹ́ẹ̀ ni ohun kan gbọ́dọ̀ ìpadà nínú ayé mi ẹ wo bí mo ṣe gbà ìbímbọ rè owó rè ẹ má sọ pé hmm, mo láìkì owó àmọ́ owó tí mo láìkì yẹn náà tàbí mo láìkì owó mo láìkì owó yìí náà as in pé kí n hustle kí n rówó iṣẹ́ kan là ń ṣe ìkásí ní the side you know kó tún máa kó máa wọlé from left right up down center anywhere torí pé kọ́lọ́ ń ṣàánú ah. Hmm ẹ wo olówó ló láyé bẹ́ẹ̀ ni àbákanú àwa tá a ti ẹ̀ṣẹ̀ sí nídìgbọ̀n náà ká má torí pé olówó ló láyé ká wá torí ẹ̀ ká máa ronú wo create happiness tiẹ̀ tó bá rí i pé òkè o ah òkè kò síbi tí máa lọ jọ my sister create happiness ẹ kò sí kò tó dáa tó kéèyàn nífẹ̀ẹ́ ara ẹ̀ fún ara ẹ̀ like tó bá ti nífẹ̀ẹ́ ara ẹ̀ bó o ní kí ẹ̀bí èèyàn kan nífẹ̀ẹ́ àbẹ̀yàn kan ò nífẹ̀ẹ́ mm-hmm. ẹ̀ ẹ̀ṣẹ̀ líle ènìyàn kan wà bó ṣe ń wá báyìí mo ṣe ń jù fún ẹ̀yin tèmi nílé ó yá ẹ sì ṣe kí ni lọ gbọ́ àwọn ọ̀dọ́mọdé obìnrin márùn-ún ọ̀dọ́mọdé olórin márùn-ún lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n mi indọ́strì wa tì tì tì lásìkò tá a wà á rí pé lásìkò tá a wà á àwọn hmm, àwọn olórin kan jáde ń jáde ń jáde ó tẹ̀lé jẹ́ àwọn ọ̀dọ́mọdé tó àwọn ọ̀dọ́ tó yẹ pé tẹ bá gbọ́ òun ọ̀gọ́ pé níbo lọ́mọ ẹ ti wà láti jọ ẹ̀ wọ́n pọ̀ ní indọ́strì àmọ́ màá fún wa ní márùn-ún nínú wọn ẹ ká lọ gbọ́ à ń bọ̀ èyí ni àwọn ọ̀dọ́mọdé olórin tí wọ́n mi agboolé orin tìtìtì lásìkò yìí àkọ́kọ́ divine ikubo rema rema dàgbà ní ilẹ̀ nàìjíríà ní ìlú benin rema jẹ́ ọ̀kan lára àwọn tí don jazzy pa sọ́dọ̀ lẹ́yìn tí tiwa savage the prince ricardo bank àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tó wà ní mavins records tí wọ́n kúrò níbẹ̀ rema jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n wà pẹ̀lú don jazzy ìyẹn mavins records record lásìkò yìí a dẹ̀ gbọ́ wípé Rema jẹ́ ọmọ òrukàn tí kò ní bàbá bàbá rẹ̀ ṣe aláìsí ní ọdún tó pẹ́ sẹ́yìn bákan náà ẹ̀gbọ́n rẹ̀ tó ṣe aláìsí ní ọdún 2015 èyí wá mú kí ó ṣe kí ni kí tọpamọ́ṣẹ́ láti ran ìyá rẹ̀ lọ́wọ́ ó wá sọ wípé òun bẹ̀rẹ̀ ṣe orin láti inú ẹgbẹ́ akọrin ní ilé ìjọsìn ó wá sọ pé nígbà tí ó wá di àsìkò fóun láti bọ́ sí gbangba ó sọ wípé òun ń wo orí ẹ̀rọ ayélujára lòun rí orin kan tí the prince tí ó ṣe tí òun lè ṣe kíni tí òun kọrin sórí ẹ̀ èyí wọ́n lọ́wọ́ mú kí Don Jazzy kí ó rí òun tó sì pe òun wípé ó yá o máa bọ̀ á darapọ̀ mọ́ mavis records ó wáá sọ wípé inú òun dùn ìdùnnú ṣubú layọ̀ torí pé ó jẹ́ ohun tí òun ò tiẹ̀ lérò pé ó lè ṣẹlẹ̀ sí òun láé àti láéláé àmọ́ nísìnyí o Rema wà lára àwọn tí wọ́n mi agboolé olórin tìtìtì torí pé ó tún wá ń kọ orin bí Wizkid gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ rẹ̀ ṣe sọ àtúwárí pé láìpẹ́ yìí Wizkid náà wá jáde láti sọ wípé òun nífẹ̀ẹ́ sí ohun ẹ̀ láìpẹ́ ìbóyá ká máa retí orin papọ̀ látọwọ́ Wizkid àti Rema ti Mavins Records ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ni Zlatan Ìbílẹ̀ tí gbogbo wa mọ̀ sí Ọmọníyì tèmi Dayọ̀ láìpẹ́ ni ó fi orin sílẹ̀ tó pe àkọlé ní jọ́gọ̀ tí ó ti ṣe àfihàn pẹ̀lú Lil àti Naira male. orin tàn káàkiri gbogbo àgbáyé lẹ́yìn èyí ni a tún wá rí pé ó tún wá fi orin míì sílẹ̀ tí ó pe àkọlé ẹ̀ Zanku Legwork èyí tí ó wá jẹ́ kí ijó Zanku tí à ń jó yìí kí ó túbọ̀ kàn káàkiri eléyìí wá kí Burna Boy kó tún feature ẹ̀ nínú orin ètò pè ní Killing Eminem àti pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ni wọ́n ti fíjù ẹ̀ bákan náà Tiwa Savage láìpẹ́ yìí wọ́n jọ ṣe orin papọ̀. àrípé Zlatan níbílẹ̀ òun ló wà lára àwọn olórin ọ̀dọ́mọdé tí wọ́n ṣe kíni tó gbogbo orókè látara pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ni ọ̀tíyọ́tí àwọn làwọn èèyàn fẹ́ gbọ́ àwọn ni àwọn èèyàn fẹ́ ríwò tí wọ́n fẹ́ gbọ́ kí wọ́n kọrin ẹlẹ́kẹta irú ẹ̀ òun ni Barry J Barry J tó jẹ́ ọmọ olóògbé barista Olúwakáyọ̀dé Junior Balógun ó ṣe kí ni ó jáde pẹ̀lú orin ẹ̀ tí ó pe àkọ́lé ẹ̀ ní Pablo láìpẹ́ yìí ló ti wá kọ orin tí gbogbo wa mọ̀ sí ayé orin ó tàn káàkiri àgbàláyé a rí i pé ọdún 2019 Barry J hmm, ó ń ṣe kíni ó ń mi agboolé orin títí torí pé àwọn èèyàn fẹ́ràn rẹ̀ ó fẹ́ láti gbọ́ kó kọrin ó fẹ́ láti gbọ́ nípa ẹ̀ dáadáa sí i ẹlẹ́kẹ̀rin irú ẹ̀ òun náà ni ṣínkó ẹkùn bẹ́ẹ̀ ni ṣínkó ẹkùn tí ó jẹ́ ọ̀kan lára àwọn olórin tí ó wà pẹ̀lú YBNL tẹ́lẹ̀ rí ṣínkó ẹkùn ó jẹ́ asọ̀rọ̀ kọrin tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí púpọ̀ jù àmọ́ láìpẹ́ ni ó fi orin ṣẹ́ni ọdún twenty eighteen tó pè ní able god tí ó ti features Zlatan Ìbílẹ̀ pẹ̀lú Lil Kesh orin a ó kàn káàkiri àgbáláyé gbogbo ibi ní pẹ́pátá ni àwọn èèyàn ti ń gbọ́ pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe live band àti àwọn olórin f Fuji, tí a ti mọ̀ náà wọ́n kọ orin níbi ayẹyẹ wọn àwa tó rí i pé láìpẹ́ ló ṣe ń kó ẹkùn ṣe orin pẹ̀lú Johnny Drill ti Mavins Record a lè rí i pé orin ó ń rìn àwọn èèyàn sì ń gbọ́ káàkiri a rí i pé Chinko Ẹkùn wọ́n wà lára àwọn ọ̀dọ́mọdé olórin tí wọ́n máa mi agboolé orin ní ọdún 2019 tì tì tì lákòótán lákòótán lákòótán kí n sọ̀rọ̀ lórí Fireboy Fireboy tí ó jẹ́ ọ̀kan lára àwọn ẹni tí Ọlámídé Badoo ti YBNL tí ó ṣẹ̀ darapọ̀ mọ́ ẹbí wọn Fireboy jẹ́ ká mọ̀ wípé Ọlámídé fúnra rẹ̀ ni ó kàn sí òun pé ó yá o máa bọ̀ kó darapọ̀ mọ́ ẹgbẹ́ wa inú òun sì dùn nígbà tí òun gba ìpè náà torí pé òun ò tiẹ̀ lérò pé òun lè wà ní àárín ẹbí YBNL Fireboy ó jẹ́ ẹni tí ó kọ orin jealous tí gbogbo wa ń gbádùn ní ìgboro káàkiri nílé ijó àti gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ káàkiri àgbàláyé ó wá sọ wípé orin jẹ́lọ̀ sí òun kọ yìí tí ó jẹ́ orin tí ó tàn káàkiri àgbàláyé ó jẹ́ orin tó yẹ pé ọ̀rẹ́bìnrin òun kan ni ó jẹ́ kí òun kọ orin torí pé ó jẹ́ orin ìfẹ́ ó wá nínú òun dùn láti kọ orin torí pé òun kọ láti inú ọkọ̀ òun ó jẹ́ ohun tó jẹ́ ohun ìrírí fún òun àmọ́ ọlọ́run ṣe á mí sí i bákan náà Ọlámídé tún wá pe òun pé kò darapọ̀ mọ́ YBNL tó wáyé kí orin kí ó rìn káàkiri àgbáláyé Fọláwẹ́ náà jẹ́ ọ̀kan lára àwọn olórin tí a ní láti máa wò ká máa retí ohun tó pọ̀ ní ọdún 2019 kò jẹ́ bó ṣe jẹ́ ní ti àwọn márùn-ún tí wọ́n mi agbóléru t city lọ́sẹ̀ tó ń bọ̀ á tún fún yín ní àwọn márùn-ún mìíràn torí pé wọ́n pọ̀ jàǹtìrẹrẹ tí wọ́n ń mi agboolé orin tìtìtì ètò sì ń tẹ̀síwájú ẹ̀ máa bá wa ká lọ. kí ọlọ́run Olódùmarè kó fi èrè sí iṣẹ́ mi kó fèrè sí ṣe ẹ̀yin tí ẹ̀ ń wo ètò Miliki Express lọ́wọ́lọ́wọ́ àti ṣiṣẹ́ gbogbo wa pápátá lápapọ̀ torí pé àdúrà tó tó àdúrà tí mo gbà ẹ́ láyé kò sí tí olúwa ti fèrè síṣẹ́ gbogbo wa kí ló tún kù gbogbo làálàá jọ̀ọ́jọ̀ yẹn tọ́lọ́ máa sọ pé ó yá mo fèrè síṣẹ́ yìí ádàbẹ̀ ẹni pé èèyàn ti ní gbogbo owó ilé ayé ìtàn ni òun láti gbọ́ nípa àwọn olórin wa márùn tí wọ́n mi industry títí tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n ṣẹ̀ ń dìde bọ̀. ó yẹ ká sí lọ ṣe kíni ká lọ mìlíkì ká sí lọ dànsì ká lọ jó sí orin Heidi Kabasa tó feature Ọlámídé àti Wizkid. ó yá tọ́tọ́rí mi wọ́n ta ìtọ́ ẹ́ tọ́tọ́rí mi tún ta ìtọ́tọ́ ètò sì tẹ̀síwájú à ń bọ̀. Yo yo, only for dancehall killer. ID Kabasa. Igi gogoro má gún mi re Hey! Àtòkèrè láti wà. Ọkọ sọ pé mo dẹ̀ mọ́ mm, mo dẹ̀ mọ́ ọ tó bá yẹ pẹ́ mọ́ ni ẹni sọ mo dẹ̀ mọ́ mm. èmi tí mo mọ̀ wọ́n mo fi kọrin igi gogoro má gún mi lójú àtòkèrè láti wo ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ wa awa bimbo awa àwa awa biola. Bíọ́lá àwa Tóyìn àwa ọmọ Yorùbá tí a mọ òwe ó yẹ ká fọwọ́ bojú pé àwọn kò yẹ ká mọ̀ àyípa àwọn àwọn èdè míì èdè wọn azin wọ́n pọ́n léjù débi kó wọ́n fi ń pa òwe àmọ́ ọmọ Yorùbá ọ̀pọ̀ wa máa sọ pé after all ẹ láyé àtijọ́ nìyẹn láyé àtijọ́ àwọn òwe yìí ó ran àwọn bàbá wa lọ́wọ́ òun ni wọ́n fi ń gba èèyàn níyànjú òun ló fi ń parí ìjà òun ló fi ń so igi òun ló fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan and ó wá yẹ kí àwa náà àwa ọ̀dọ́ ọ̀sìn ká gbìyànjú láti máa fi òwe ká máa fi ṣe ọgbọ́n ọ̀pọ̀ tá bá ní ká wo ìtumọ̀ òwe tí mo sọ yìí ìtumọ̀ ẹ̀ pọ̀ tí bá ní kí n tẹnu bọ̀ lórí ètò yìí mi lè parí torí pé a ti ń ká ẹsẹ̀ ètò nílẹ̀ àmọ́ màá wá ṣe ohun kan lórí ètò Miliki Express láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ màá gbìyànjú láti máa mú òwe márùn márùn wá fún wa lórí ètò yìí ká lè máa dára lẹ́kọ̀ọ́ ẹ̀ ká máa ṣe kí ni ká máa kọ́ra wa lọ́gbọ́n ká tún lè ní òye sí i lórí àwọn òwe torí òwe nílẹ̀ Yorùbá ó jẹ́ ohun tí kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn yóò máa wà ádẹ́sì máa wà á tún máa bẹ títí láéláé àti láéláé àmín ó yẹ ká ṣe ọṣẹ kí ká lọ dáńsì àti orin orin ọmọ mi Better Boy by Grace ètò ṣì ń tẹ̀síwájú. ẹ wo inú mi máa ń dùn báyìí ayọ̀ mi máa ń kún tó bá ti sọ pé ó yá Bímbọ́ Madiva wá lọ ṣe ètò Miliki Express lórí tẹlifíṣàn Orísun torí pé ah, ah, ẹ ti mọ̀ pé tó bá ti rí mi ah, ẹ̀rín náà ni ìdùnnú dé ẹ̀rín dé ayọ̀ dé ẹ wò láṣẹ̀dùnmọ̀ gbogbo wa báyìí ọlọ́run bẹ̀rẹ̀ lódùmarè á túbọ̀ máa fi èrè sí iṣẹ́ wa òun ni ká ṣe ni ká jọrọ pẹ́ lẹ́nu àmọ́ lẹ́ni òǹfà ọ̀fun báyìí kò jẹ́ àrùn ojúbọ̀lọ̀ lórí ètò Miliki Express bẹ́ẹ̀ ni ká má wàá gbàgbé àwọn tí a jọ ṣe ètò ẹ̀sìn máa lọ fún wa pé pé ẹ̀ ń rí mi wò ẹ̀ pé mo you know mo kún mo wé gèlè mo ń ṣakọ mo ń rẹ́rìn mo ń dán lórí ètò Miliki Express àwọn kan lọ́wọ́ lẹ́yìn ìtàgé tó ń jẹ́ kí ètò yìí kò ṣe ṣètò gbogbo ohun tí à ń ṣe kí ẹ máa rí wò kẹ́dẹ̀ máa rí gbọ́ ìmúdúkọ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ ṣe ètò lẹ́ni pé ẹ kú iṣẹ́ takuntakun láṣẹ Èdùmàrè ọlọ́run á fi èrè sí iṣẹ́ wa àti wípé àjọṣe wa náà kò ní bàjẹ́ àjọṣe wa ò ní bàjẹ́ o lọ́lá ah mo ti fẹ́ kọrin barista mọ́ màá hmm, ti bá ní kí n máa kọrin yẹn lọ mo lè kọ́ ta fi máa parí ètò ìṣẹ́ máa yẹ kí n fún yín ní orin yẹn báyìí. ẹ má gbàgbé ìpolówó ọjà òun ni àgúnmu òwò ẹ wá polówó ọjà yín lórí tẹlifíṣàn Orísun lórí ètò Bílíkì Express mọ̀ pé Orísun tẹlifíṣàn omi ni wá àkì ń bá ẹnikẹ́ni ṣọ̀tá ẹ wá wò pé a mò ń kọrin ni mo ṣe móvì ni àánú ah, mm, mo tajà ni ẹ má wọrí ẹ lè pè wá ká bá yín sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ̀dẹ̀ tí lè wá náà láti wá sọ̀rọ̀ nípa ẹ̀ fún ara yín ẹ wò ayé gbà yín ẹ má bọ̀ kẹ wá polówó ohun tí ẹ̀ ń tà ẹ kàn sí wa ní orí Instagram at officialmadiva ẹ slice dm mi ẹ má wọrí kíákíá báyìí ni màá ṣe kí ni ni máa já yín padà ẹ lọ sórí facebook mi bimbo badmus madiva ẹ wọ messenger mi ẹ má wọrí èmi àyìnbó èmi á reply padà as in kíákíá láàrin one seconds ẹ sọ pé ẹ lò báyìí mo ti já yín lọ torí pé tí ò bá sí ẹ̀yin kò sí àwa ẹ̀yin ni ẹ jẹ́ kí a máa rí ètò Miliki Express ẹ jẹ́ ká máa rí ṣe láṣẹ̀dùmarè àjọṣe mi àtẹ̀yin náà hmm, kò ní bàjẹ́ ẹ máa ma fẹ́ràn tí a bá wò pé àwọn ah, ètò àwọn ah, ti bá ètò àwọn ah, ti parí ètò mi ní kí ẹ ṣe máa wọrí ẹ̀ tí mi jù lọ sórí youtube wa www.youtube.com slash orisun tv lórí website wa www.orisun.tv láti lọ wo àwọn ètò wa tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àtàwọn ètò àti ṣe sẹ́yìn náà ẹ̀ láǹfààní láti gbádùn ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ẹ wo orúkọ mi ò yí padà Bimbo Badmus Madiva ni mò ń jẹ́ ojú oge tí ò pé méjì ah, ah, sexy ọmọge tó wà talented ẹ ṣáà ti mọ̀ pé ah, Bímbọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹ́so madiva akọrin èmi náà ni mò ń jẹ́ bẹ̀ ẹ wo ẹ wá ra ohun tí à ń tà ẹ kí ni ẹ kàn sí mi lórí àwọn social media tó ti pè é láti bá mi sọ̀rọ̀ láti mọ àwọn ohun tí mò ń ṣe àti àwọn ohun tí à ń ṣe kí ni tí à ń tà mo sọ fún wa pé side hustle ah ẹ wo owó ó ṣe kókó money is important ẹ kájọ ṣe kí ni kájọ pa owó yìí kájọ lówó kájọ là kájọ lówó lọ́wọ́ ẹ ká fi orin sí mi ká fi ṣe orin àmúrelé bẹ́ẹ̀ ni àwa ń lọ ó dìgbà ó ṣe mo wá fún wa ní orin sí mi ayọ̀ ayọ̀ mi dé o ó dé ẹ wo tèmi báyìí a máa pọ̀ sí ayọ̀ tèyí náà a máa pọ̀ sí káfíńrè pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.